ẹ kalẹ̀ bàbá wa Chief Sunday gbogbo èèyàn sọ pé kí nìdí gan kí ló wà láàrin ẹ̀yin àti bàbá wa Fẹ́mi Fani Káyọ̀dé kí lè lè bá sọ kí lè lè sọ fún wa. ẹ ṣe púpọ̀ orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Igboho ọ̀nkú Fani Káyọ̀dé wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ bíi Yorùbá ni wọ́n ọ̀nkú ni wọ́n dẹ̀ jẹ́ sí mi gbogbo àti mo wà ní Ifẹ̀ kìí ṣe pé bóyá pé ọ̀tọ̀ oríṣi àwọn yẹn ń pè mí Fani Káyọ̀dé ṣé mo mọ̀ polóṣèlú ni ẹgbẹ́ gíní kan kò nítumọ̀ náà because nǹkan tí mo gbé dání lórí ọ̀rọ̀ Yorùbá mo rí i pé ọ̀nkú yìí wọ́n support mi gan lórí ẹ̀ so èmi dẹ̀ rí pé nǹkan tó bá ti jẹ mọ́rọ̀ ọmọ Yorùbá ọmọ amúmọ́láyà wọn gan mo rí pé wọ́n nífẹ̀ẹ́ ọmọ yorùbá wọ́n nífẹ̀ẹ́ yorùbá dọ́kàndọ́kàn so inú inú abẹ́ ìṣesí èèyàn lèyẹn fi mọ ìhùwàsí ẹ̀dá bí wọ́n ṣe ń ṣe sẹ́mi lórí ọ̀rọ̀ yorùbá yìí pẹ̀lú nǹkan tí mò ń ṣe bí wọ́n ṣe ń fún mi support ló jẹ́ kẹ́mi mọ wà pẹ̀lú wọn tó bá pè mí pé nǹkan báyìí so mo dẹ̀ wà fún wọn kò dẹ̀ sí nǹkan tó lè ṣẹlẹ̀ pẹ̀lú wọn tẹ́mi náà ní dúró fún wọn torí ẹni tó bá ti dúró lórí pé kí àmọ́ jẹ yorùbá mo rẹ́dà ti dúró tì so bí tèmi ṣe jẹ́ ni kì í sí pé kankan àti nǹkan kan bẹ láàrin iwájú wípé ẹni tó bá ti dúró pé kí àwọn jìtọ́ dẹ̀ dúró lórí ọ̀rọ̀ Yorùbá o lórí ọ̀rọ̀ agitation yìí o mo rí pé ọ̀nkú yìí mi tán èmi gẹ́gẹ́ dẹ̀dẹ̀ àti fún support in in any kò jù bẹ́ẹ̀ lọ. àwọn ọ̀rẹ́ kẹrin àwọn ọ̀fẹ́ Ọlọ́run Ọlọ́run ló fẹ́ wọn ó lè mi ó ṣe àánú fáwọn tí mi ó ṣe àánú àánú ni Yorùbá rí gbà ó tàfi wà bá a ṣe wà yìí ara àánú gbà rí o àwọn pípù yìí wọ́n máa mú àwọn ọmọ tiwọn wọ́n máa kó ránkì sí wọn lápá wọn ò ní fún àwọn ọmọ aránkà wọn máa ṣe yẹsà fún wọn wọ́n wá kó àwọn ọmọ wa lọ sílẹ̀ boko haram wọ́n wá kó àwọn ọmọ tí wọ́n sọ́fíìsì inú èsì wọ́n mọ̀ fi àwọn bọ́ọ̀sì tí wọ́n wọ́n mọ̀ fi sílẹ̀ big big man káàkiri. sọ̀rọ̀ pé bàbá dédé last year ló ti ẹ̀kọ́ yọ bàbá dédé bàbá dédé ló ti ẹ̀kọ́ ìsàyà. gbogbo àwọn ọmọ wa tó yẹ kó nira for example ẹ wo mánu yìí mánu yìí brigadier general yìí àwọn cosmate tiẹ̀ wọ́n ti di major general gbogbo ẹni mo fi sọ fún yín torí pé òun torí pé wọn ò ní fẹ́ kó di wọn ò ní fẹ́ kó di general yẹn wọn ò ní fẹ́ kó di head of eh, head of eh, army staff àbẹ̀ army staff ẹ̀wùrú kẹfà yẹn láwọn púpọ̀ yẹn pẹ̀lú game burúkú ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ eh, òṣèlú yẹn wọ́n ní wọ́n ní wọ́n ní àwọn yọ Sanusi Lamido mo sọ pé game náà fẹ́ gbá wọ́n ti mọ̀ pa máa ní sí party fún máa yẹn tọ́ba sì wọ́n á ní kọjá ìkó mọ̀ sí president èyí tí sọ̀tàn lónìí bá lóun sí president Ika all them people are saying that in late people. They don't want. We don't want these people. We are not the same. We are not the same. We don't want them again. We want our nation. I'm ready for anything. Àwọn people yẹn mo sign pẹ̀lú wọn. No going back. Mo fọlọ́ n No going back. Pé à ń dóde nìkan. Ẹ mọ̀ ẹ́ pé táwọn nìkan bá ṣáájú mi lọ́mọ mi lọ́mọ mọ́. Gbogbo wa kọ́ ni Ọlọ́run fi rán ó ní èèyàn púpọ̀ la pè ṣùgbọ́n díẹ̀ nu wọn láfihàn bíbélì rẹ ní kò sọ tó ń bà mí lẹ́rú ó ní èrò kò sínú ọkọ tó pé jehova ń bẹ láàyè ó ní gbogbo nǹkan pẹ̀lú ètò ọlọ́run ni àwọn ọmọ israẹli ní moses ló ti jẹ́ pé àwọn ọmọ aaroni nìkan ni wọ́n ń ṣe gbogbo nǹkan nínú ìjọ ó ní àwọn ọlọ́run fún ó dàbí ká gbà fún wọn torí pé mose nìkan lọ́lọ́run pè pé kọ́ lọ kó wọn jáde gbọ̀ngbà tí mose bẹ̀rẹ̀ jàyẹ ọlọ́run fi jàyẹ dà ọlọ́run ló fún mose ṣùgbọ́n ó lo mose ni òun ló jàjà ìfúnra yẹn tálẹ́mí ọlọ́run ló ń ja ìjà fún yorùbá ọlọ́run ṣe tán sọ fẹ́ ẹ̀pù yorùbá ni o ó wá ní kémi máa sọ̀rọ̀ káwọn fún mi máa fi àmì tẹ́mi bá ti ń sọ̀rọ̀ ẹ̀ máa tí Sunday bá ti ń sọ̀rọ̀ ẹ̀yin pípù yìí ẹ̀yin Fáráò yìí ẹ gbọ́dọ̀ mọ bẹ̀rù gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ wá jẹ́ arọ́ ni a mọ̀ sọ pé o tó fẹ́ ṣe ní sọ ohun àfi ká mú mọ́lẹ̀ o àfi ká ṣe ohun yorùbá fẹ́ o àwọn bàbá kì í bìlíì àwọn sì bìlíì fún un pé káwọn ọmọ fi wá gba contract káwọn ọmọ fi wá gbowó káwọn fẹ́ ṣe president káwọn ọmọ fi wá gbá géèmù tí wàá bá wọn ní dáa àmì àṣẹgùn. mo sọ fún gómìnà èkìtì fáyemí mo ní wọ ọmọ yorùbá láìkè ẹ o fẹ́ fọ́ǹbù kan wọ́n dẹ̀ sọ pé fúlàní ní láti lórí ilẹ̀ rẹ̀ sọ ọmọ tó ń sọ lẹ́nu ṣé ṣe pé ọmọ nǹkan tí ó ṣe nú pẹ́sẹ̀ lẹ́nu ọpọlọ ẹ̀ yorùbá láìkè ẹ gan o ọmọ yorùbá láìkè ẹ wọ́n jara ń kí ara ẹ ohun tá à ń fà yìí kọ́sẹ́tì mi ní sọ̀rọ̀ sí ọ tí ẹ gbọ́n pé mọ́ sọ̀rọ̀ mọ́ dákẹ́ kọ́sẹ́tì mi lè gbá lóhùn o mo mọ̀ pé kò sí kankan tẹ́ ṣe fún mi kò sí kankan ẹ pariwo ẹ dákẹ́ ni lórí rẹ ti orí orí òdodo òdodo bẹ bá pa mí kí òdodo sì máa lékè. you can kill the messenger but you can't kill message. this one you won't even kill the messenger. mo ní rí kankan sí. so kí ló kí ló fẹ́ mọ̀ bẹ̀rù abúgbò yẹn fún abúgbò yẹn á ní anything fúlàní wọ́n ti wọ́n ti yẹn àwọn fúlàní gbogbo nàìjíríà táwa ìwọ̀n ojú six million àwọn náà rùlù wa. wo tó bẹ́ẹ̀ àwọn náà rúlu wa àwọn náà ń pàṣẹ for what ẹ̀rẹ̀ ń pa wá ok now wọ́n láwọn ọmọ bíi ti Boko Haram wa wọ́n dẹ̀ kí sẹ́wù kílẹ̀ pè yẹn gúnmi kọ́lọ́bà wọn ṣe mítìn dẹ̀ wọ kámú wọn kó èké lọ́wọ́ ẹ̀dẹ̀ rí wọn ó lè pa àwọn fámìlì yẹn pé àwọn ọ̀rẹ́ wa kó wọn bí kẹ́ kó wa papọ̀ táyà bá mú double barrel lọ́wọ́ ń sẹ́yìn nìkan lọ́pọ̀lọ́ arrest wa. Let me let me let me deliver the message yes, to everybody here ṣó fẹ́ sọ̀rọ̀. no àwọn làwọn tèmi ni àwọn èmi àtàwọn ti wà tipẹ́ bàbá mi ni wọ́n àjọ wà lọ́dọ̀ náà wọ́n àjọ wà lọ́dọ̀ náà bàbá mi ni wọ́n. that is an important message. ẹbí mm. uh, yorùbá ni bò wọn ọlọ́wọ́ gbìjà wọn fámìlì ẹ̀mí náà. wisdom ọlọpọlọ yorùbá ohun tá a nídìí ni a sọ pé kẹ sọ pé dẹdẹ yìí wa ẹyẹ mm. mọ mm. sọ fún wọn pé wọn lọ ń gbìjà wọn fámìlì wọn lóko ni ṣé ká mọ pọ́n mọ wọn fámìlì kan pa ogun wọn tẹ̀ ni ohun tá a ní kẹsí pé kẹsí wọn mọ support pé wọn ṣe jàmbá fún wa ah. ẹ máa finish ẹ̀yàn bẹ̀ ṣe ẹ̀ ń sọ̀rọ̀ with action mo dẹ̀ ń nínú ọkàn mi pẹ̀lú ọlọ́run tó ní mi pé ẹ support mi tán ẹ fear anything tí n bá ṣe mistake ẹ tún sọ pé mistake tí mo ṣe yẹ pé kò lè mọ̀ wáyé ẹ tún ẹni àti correct tiẹ̀ mo wà surprise pé bàbá yóò mọ̀ mí rí náà irú àwọn tá à ń fẹ́ tán gbọ́dọ̀ jó lórí wa nìyẹn baba baba baba ayọ̀ adébánjọ baba bá mi ṣe meeting baba yẹn ní mímì kẹ́ ò lè mìíẹ́ ó nítorí pé ó tá à ń ṣe ó ní ọlọ́run bẹ gbogbo aládé wà lẹ́yìn Baba dada bàbá yẹn bàbá yẹn ní mi mi ò mi yẹn the same thing bàbá Akíntóyè eh, bàbá yẹn náà duro gbogbo baba yẹn E yẹ jẹ lápẹẹrẹ ẹ yẹ jẹ Sunday dárúkọ mi tẹ́lẹ̀ ti bá sọ̀rọ̀ pé mo wà pẹ̀lú ẹ àmì ẹ yẹ jẹ tún jẹ alápẹ̀rẹ àwọn tí o ó tún wá bí báyìí bàbá jókòó mi ta jọ ń ṣeré bàbá ní yẹ fọ́tò ẹ ṣe fídíò mi so agbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ mọ kẹta ṣe pẹ̀lú àwọn pípù yìí àwọn ah, ní kí oṣù yìí tó parí sóṣù kẹta àwọn pípù gbọ́dọ̀ mọ̀ pé Yorùbá náà bu àìsàn rẹ nírọ̀ so gbogbo ta tí mo máa ṣe fíìmù tìrìkì ni mo sì fẹ́ bẹ̀rẹ̀ fíìmù pẹ̀lú wọn báyìí mo fẹ́ káwọn fúlàní ẹ̀ mọ̀ pé àìsẹ̀ gbogbo ìtàn tó kiri tó ń tó fíìmù tó ń tó eh, masingan fún wa yẹn àwọn ń sò ní àtijọ́ bẹ̀rẹ̀ àwọn ń sò ní àwọn ò ní masingan àdẹ̀ ní èké táwọn kọ́ lọ́wọ́ yẹn àwa ní àtẹwọ́ àdẹ̀ ní ohun tá a fi bá wọn sọ̀rọ̀ tá a gba ìgbọ̀n pẹ̀lú ìsílẹ̀ lọ́wọ́ mo fọlọ́ múra mo ní ohun tí màá sọ fún ọ pé gbé ìbọn yẹn fún mi ìbọn masingan rẹ̀ gbé wa máa fẹ́ fi bá ìjà ó máa gbé fún mi ẹ wo wákìlì yẹn sìn ó yẹ kí ti lọ lé kúrò mbẹ bọ̀mí tó fẹ́ ta sí gọ́vnà wa kọ́mọ̀dà bẹ́ẹ̀ ni pé mo fẹ́ kí wọ́n sọ fúnra kó sú gọ́vnà fúnra ẹ̀ mm. kó wá sọ pé òkè Sunday Ọ̀yà bí o tiẹ̀ sọ nígbà tó bá sọ èmi náà ti mọ ọ̀nà ọ̀kẹ́rẹ́ kó ti sú wákìlì kò lè lo èdè mbẹ yẹn gbogbo tó ń pọ wọn fo ilé wọn fo ilé wọn àmẹ o wọn àmẹ kókó mẹ oyin kakó lè oyin eh. wo ló lé wákìlì mẹ́mẹ́ àwọn ọmọ yẹn ti pẹ́ẹ́ tómi tó bá gbọ́ pé mo gbéra ń bàdé mo fọlọ́ múra kò gbọ́dọ̀ lóde níbẹ̀ kì í ṣe pé mo fi lérí wọ́n ìtàn fún mi tẹ̀rọ̀rẹ́sì wa lórí ilẹ̀ wa àwọn òtó bẹ́ẹ̀ ká lọ sílùú ọmọdéhùn kan báyẹn òkun ọ̀bí wa ẹgbẹ́ ìrèé kí lẹ ṣe fún ọtọ́ tí ń pẹ́ kí wọ́n yọ yín láfi yóò save lọ́dọ̀ àwọn mi tàn fún mi ní confidence dé àwọn bàbá ọ̀já kẹ̀kẹ́ lọ́dọ̀ yín sixteen years tí yorùbá ti ṣe àjì kẹ́ ìlélẹ́yìn sixteen years tá ti ṣe àjì kẹ́ ìlélẹ́yìn ìgbà tí bàbá wa ṣe jọ ṣe mẹ́ ó ro ó ro tẹ̀tì ẹ̀ nínà ó fún Haúsá ó fún Yíbò ó fún gbogbo wọn ó rú mọ́ra ẹ̀yin débẹ̀ ẹ̀ fi lọ rárá ariwo tá a pa díẹ̀ lẹ́fílẹ́ fún wa ní ẹ̀fọ̀sẹ̀ fún ayọ̀ kan yìí yóò bá òdebi general rí haúsá ní ṣe general wa látijọ́ tàti ṣe kí ló ní táwọn bàbá wa ẹ̀ tà wá fún àwọn òkùnkùn yẹn tó bá yẹn bàbá wọn lọ́wọ́ rẹ̀ sọ pé tó bá tó time wọn làwọn ọmọ ọ̀dọ́ yẹn wọn kàn máa dìde from nowhere yẹ ẹ jà fọgbẹ́ra wa àsìkò ti tó kò sí pásọ ìdájọ́ sí mọ́ torí pé àwọn gẹ́rí pé Yorùbá ti já báyìí sí Yorùbá ti já tán ọmọ àlẹ́ Yorùbá ti tẹ ọ́ parẹ́ ló tún mọ sọ̀rọ̀ pé wọ́n hmm. tà ń ṣe ọ̀dà lásìkò tá a wà yìí kí ni jẹ́ bẹ́ẹ̀ bàbá mi rẹ́dẹ̀sì yẹn pọ̀ tẹ bá lọ sọ́dẹ̀ kó sọ máa dáyé dóni àwọn fúlàní ọdẹ wà àwọn nugbó wọn dẹ̀ dẹ́gbọ̀dọ̀ ọdẹ wáyà àbó tiẹ̀ dà àbó tiẹ̀ dà lórí ilẹ̀ bàbá wa. ó tún ṣẹlẹ̀ lẹ́nìí lẹ́nìí ẹgbẹ́ Ògùn state wọ́n lọ wọ́n lọ sí kílọ̀ wọ́n lọ sínú sukùl kan ní Ogun State títì ní owó dé ìdí roko àwọn alẹ́ wọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ sí wọ́n ń fẹ́ wọlé kó fẹ́ kó àwọn sukùl bẹ́ẹ̀ lówó dé lẹ́nìí lówó dé ìdí roko lówó dé ọ̀sán yìí inú rédíò la ti ń gbọ́ náà ti sọ pé àwọn Fúlàní ti wọ sùn kan bábá lówó dé ní ìrókò àwọn ọmọ àwọn sùn bẹ́ẹ̀ lásáré wọ láti wọlé wọn pàràpàpàpà lálẹ́ wọn kò mẹ àwọn sùn wo ni wọn gbé lọ́pọ̀lọpọ̀ Ìgbòho nínú lówó dé ní ìrókò lẹ́ni lẹ́ni lẹ́ni òní on the eighteen February lẹ́ni etí yìí ni ẹgbẹ́ bẹ̀kẹ́ gbé ẹgbẹ́ níbo lókun onídìí òun gbé rédíò sọ lókun ṣe pé àwọn Fúlàní ti wọ sùn báyìí báyìí àmì òjèlè síbẹ̀ hmm. wọn lọ bẹ̀ wọn kọ́kọ́ da mọ̀lú wọnú sùn yẹn eh. wọn kó ara wọn arọ́wọ́ bẹ̀ káwọn tó sá dọ̀ wọn lórí wọn àwọn mọ̀lú àwọn fúlàní da mọ̀lú lórí ilẹ̀ wa lówó dé lórí ilẹ̀ wa. àwọn ọmọ tẹ̀lé ni ẹ àwa kò ń lọ tiwa. ariwo làwọn lè gbọ́ pẹ̀lú escort méjèèjì pé àwọn yẹn dá ọdún pẹ́ẹ́dúró ẹdúró ẹdúró àwọn fúlàní tí wọ́n ti fẹ́ kó yẹn bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ kó yẹn sùn bẹ́ẹ̀ ẹ̀ẹ́pù ẹ̀ẹ́pù wa. ẹ wọ́n rún kàrá ẹ̀ lórí ilẹ̀ wa ọlọ́run ní jẹ́ kọ́ láṣẹ ọlọ́run torí pé gbogbo nǹkan láyé ètò ọlọ́run ni Mósè ni ẹ̀yàn wọn ṣọlẹ̀ oníkílé tẹ́rù ń báyìí ìran mẹ́rin lọ́lọ́run dá sílé ayé hmm. àwọn ọ̀rẹ́ àkọ́kọ́ àwọn tí ń fẹ́ tọ́lọ́run tọ́lọ́run fẹ́ tiwọn hmm. àwọn ọ̀rẹ́ kejì wọn